mo sì tú tààrà bẹ́ẹ̀ mo wá fún nítòsí ọ̀rọ̀ ẹ wá ń pariwo àbúrò ẹ mọ́ tutù kùtù o àbúrò ẹ mọ́ tutù kùtù o mo sì tún dáyé padà sínú tàfàṣírù ṣé ìlọ́wọ́ tàfàṣírù ni torí tí mò ń sọ ẹ ní ìsìn ọ̀rọ̀ tó ti lé lóṣù márùn-ún ni ṣé ẹ ìlọ́wọ́ ni àfọ̀nìkùránì ẹ tí ìlọ́wọ́ tẹ̀síìrù ìtumọ̀ ayáyì kẹ́ ẹ wò bóyá ìtumọ̀ tí mo tú yìí àdátù tèmi ni bóyá àdáṣe tèmi ni àdáṣe ní sì máa hun mọ́ ní ò dáṣe náà tẹ̀síìrù jàlàlẹ́yìnì nìkan òun ló túmọ̀ nìkanu áyà ìsí ìgbéyàwó táwọn àfáà sì ti ṣe náfídú rẹ̀ wọ́n ti bá tún ṣe pé nínú àyà yìí o pẹ̀lú sibákùlìkàlám àti lìhákùlìkàlám nínú àyà yìí kò ní lọ tá a bá sọ pé nìka àmìbà yìí o ìgbéyàwó ni. ẹ jẹ́ wá padà sórí ta ló pe ní sákìyèsí àtirú àkíyèsí tó pè wá sí. onibidia àsọ̀rọ̀ olónísúnà ò túure ọjọ́ ló ń súnà tó fẹ́ túure lọ́dọ̀ oníbídíà ẹ mọ̀ pé àpèjúwe oníbídíà kí onísúnà kó fẹ́ túmọ̀ àlùkùránì ní ọ̀nà tí ó gbà tẹ́ ó bídíà lọ́rùn bí ìgbà tí àpèjúwe rẹ̀ ó wàlántẹ̀rìdọ́ ankal yahudu wàlá nasọ́ra àtàtẹ̀tẹ̀ bíi àmìlátàhùn àwọn yahudu àti nasọ́ra ń ò ní yọnu sí ọ títí tó fi tẹ̀lé ojú ọ̀nà wọn bẹ́ẹ̀ náà ni kódà kí n tún túmọ̀ rẹ̀ padà afẹ́ oníkùrà ní ò ní yọnu sí mi jákèmálù ò ní yọnu sí mi àlìfùlá ní ò ní yọnu sí mi ẹ̀ẹ́n bàbá lówòrò yọnu sí mi. àti àbíbù mọ̀dìkàsí kò ní yọ́nú sí mi ó dìgbà tí n bá tó do ẹgbẹ́ wọn tí mo wá ń sọ ìwé náà ń wà àgùbìlà ọba níbi kí n jọ ń ayé so the majority don complain lórí iṣẹ́ ìtumọ̀ alukurani tí mo ṣe yìí di alulibidia maturukun àwọn tá a ni wọ́n humu gairu mu'tabarin wọ́n èsì ẹni tá kàn sí dọ̀rọ̀ wọn tẹni tí ń eh, àwọn tí ń sọ wòròwòrò tẹ́yìn náà ti mọ̀ àwọn wòròwòrò táà fásàídì máa ń bá wọn gbé wá táwọn èèyàn ni màá wọn à máa sọ̀rọ̀ no no no no no no no ọ̀rọ̀ wọn ní 99 percent kò lè jòdòdó 1 percent ibẹ̀ ò ní maybe tẹ́ bá màá yiri ẹ̀ wò bóyá lódodo ni mo ṣe mistake tí n bá sì bá bẹ́ẹ̀ pé mo ṣe mistake ah, ni wọ́n gbà tó dá sí pé olódodo ni mí òdodo mo fi ń rinlẹ̀ ah, tí n bá ti wá sọ nǹkan kankan tàbí tí mo kọ nǹkan kankan tí kì í o tí kò wá já sódodo ń ah, tún ṣe mọ̀nàkàì kódà kò dá sí pé tànàbà àlẹ́ yìí mo tẹ̀dẹ̀ kódà kọ̀ gá sí pé oníbídíà ló pè mí sákìyèsí but generally generally kò sí bí alìsúnà ó ṣe túmọ̀ alùkùránì tí ó fi tú ure ìdí nìyẹn tí àwọn àfọ oníkùránì wọn yẹn tí wọn kì í fi lo tẹfsírù búnú kẹfíìr wọn èé lò ó wọn èé lo àdìwáwù ìbàyà àǹtí ìmáàmù tí wọn kì í lò ó àwọn tàfàṣìrò ń bí díà náà wà lọ́tọ̀ ìyẹn làwọn máa lò ti wọn ìyẹn náà máa lò ibẹ̀ ni wọ́n ti máa rí ìṣúra pé ẹ̀yìn mùsùlùmí ó lè wé tíà ó lè wé tíà lọ́ba ti já sí pé ó kọ ọlọ́run ló kọ síbẹ̀ ó lè wé tíà wọ́n á lọ máa mú àdíìsì tí ò fẹsẹ̀ rinlẹ̀ wọ́n máa fi máa sọ̀pọ́ọ̀tì ẹ̀ àwọn tó fẹ́ sọ ayédèyẹ lẹ́bọ̀ọ́ àwọn gẹ́gẹ́ fún ara wọn they are completely ẹlẹ́bọ completely ẹlẹ́bọ ni wọ́n wọ́n wà á máa pe ayé lọ síbi ẹbọ tí wọ́n ń ṣe àwọn ni wọ́n ń di tíátà wọ́n ti mọ̀ pé tẹ̀ bá ti gba tí àdìmára mọ́ ebi ọ̀pá àwọn so wọ́n á máa wá àwọn tàfàṣírù jákujáku táwọn ọ̀gá wọn kọ jamaa ẹ kíyè sára ẹ má gba kọ́mẹ́ǹtì ẹnu níbi díà onísúnú òpin rẹ̀ mọ́ làyíká o ṣùgbọ́n ẹ má gba kọ́mẹ́ǹtì ẹnu níbi díà ọ̀tá ẹni kì í kódù ọ̀yà ni ojú tí ó ń bídíà máa fi wo súnà ìgbà tí sì ń bẹ láàrin alùsúnà àtàlùbídíà ìjọba nàìjíríà ò lè parí ẹ̀ ìjọba amẹ́ríkà ò lè parí ẹ̀ ìjọba saudi ò lè parí ẹ̀ kì í ṣèjà tí wọ́n máa parí gbogbo bí tẹ́ ti fẹ́ parí irú ìjà bẹ́ẹ̀ ẹ̀ fẹ́ẹ̀lì ni ẹ jẹ́ ká pa fún kúránì ẹ jẹ́ ká pa búrọ̀ ìmọ̀ ẹ jẹ́ ká pa fásayídì ẹ jẹ́ ká pa fẹ́ẹ̀sì òkè ẹ jẹ́ ká pe jákúmọ́lù ẹ jẹ́ ká pe àlùfòlání ẹ jẹ́ ká pe àlùkútúbí ẹ jẹ́ ká pe àbómọ́ríbí àti àwọn yòókù sheikh abdulgani abdulgani juma sheikh ibrahim ibrahim olùkọ́ yorùbá kan báyìí tó pa mí lórí kò yẹ kí èèyàn gbàgbé orúkọ rẹ rẹ o ṣùgbọ́n ó pa mi lórí ó pa mi lórí now àwọn náà wà lẹ́kọ̀ọ́ káwá ní ẹ gbogbo ìtàkùrọ̀ gan tí ń wáyé láàrin alùsùnà àti alùbídíà ẹ̀jẹ̀ parí rẹ̀ no kò ṣeé parí àjàkú ni àjàkú níjà yẹn àjàdéwájú ọlọ́run ni alùsùnà wà ahlu lhaq wa ahlu lbatil yakhtalifun ila yomi lkhiyama ìwọ lọ́ọ̀mọ̀ ètò ọba fẹ́ gbámú bẹ̀ má wo ìjàrin wa òdodo ló bí jà láàrin wa àwọn kọ àwọn láwọn ò ní lòdodo àwa takú àwa láwọn ọmọ sọ òdodo bó o láti á ní jà. fi ọ̀rọ̀ ránṣẹ́ síra wa lọ ni ìwọ ni kọ́ ọmọ pódodo lòwọ́ fẹ́ ṣe ń tiẹ̀ sórí ètí ń sọ fún ẹ pé ìṣúra àwọn pé o lè di sí àwọn ìwọ ò ti rí ọkọ̀ tó lásídẹ́ǹtì tí àìṣúra tí mìdíodío lọ́rùn síárì ò tí rírí ò rírí ọ̀nà má jẹ́ kí wọ́n náà lásìdẹ́ǹtì títí ọ̀rùn rẹ tí a máa mì díodío tí a máa mì báyìí. ọlọ́run ní kẹ́ ẹ lọ ojú ogun tìfura tìfura ẹnìkan wá ń tu sí wípé ìṣúra ni kẹ́ ẹ mú lọ́wọ́ torí pé àwọn bàbá wọn tí wọ́n ń jẹ nìyẹn ní tí wọ́n jókòó nìyẹn àtàwọn náà so kókó ọ̀rọ̀ mi láàrin ni wípé oníbíbíà kò lè tó onísùnà ṣe ní 99% ọ̀wọ́ 1% pé àyíbá àmọ́ wèrè ń gbà míì ó lè sọ̀rọ̀ tọ́rọ rẹ̀ ó sì fẹ́ ṣe kò ń jẹ́ làákàì akànbá wọn fi that one probability sílẹ̀ ni but 99% gbàgbé ẹ̀ ariwo lásán ni so àfọ oníkùrá ní tí èkú in tí ọmọ sọ ni pé tùkùtù mo tú sínú alukurani gbogbo àwọn tó wà lórí pílátífọ́ọ̀mù rẹ̀ irú kan náà jọ ni wọ́n ó ń súnfì jọ ni wọ́n ẹ mọ tó ṣẹlẹ̀ ní nínú alukurani yẹn tí mo tú sédè yorùbá àwọn àyà táwọn ń súnfì máa ń lò láti fi báàkì ìṣìnà wọn mo ṣàlàyé ẹ̀ lábẹ́ ìtọ́sí ọ̀rọ̀ ibi tí wọ́n ti bá wọn nìyẹn àyà wàsíbírù nafsaka má alẹ̀lí na yẹ̀dẹ̀ òun ẹ̀rọ bá wọn bí lẹ́gàdá àti wálé àṣeyí táwọn ń lò fún súfí mo mú àdìsí wá lórí ẹ̀ níbi ìtọ́sí ọ̀rọ̀ àti àwọn àyà míì táwọn ń dálà bí ọmọ ìyá wọn máa ń lò mo fún nítọ́sí ọ̀rọ̀ wọn ọ̀fẹ́ ká yóò rí gbogbo àlàyé yẹn náà fi ń polongo mi pé ìtukùtù làbúrò yìí máa tú wọ́n ti mọ̀ pé mo ti ju pọ́ńpó lù ú mo ti ju pọ́ńpó lu súfí mo ti ju pọ́ńpó lu gálàbí nínú ìtọ́sẹ̀ ọ̀rọ̀ tí mo mú wá ń bẹ̀ pẹ̀lú àdíìsì so ẹ máa kọ̀ǹsídà ọ̀rọ̀ alùlìbìdíà gẹ́gẹ́ bí àkíyèsí gidi fún alùsùnà a kàn lè fi probability of one percent sílẹ̀ pẹ́ á yiri ẹ̀ wò bá yiri ẹ̀wù tá bá ba bẹ́ẹ̀ nínú àtìmọ̀ táwa náà ti fẹ́ ẹni táàtì táàtì tí èdè tá fẹ́ mọ pèpè síbi irọ́ á sùn ra wa tẹ̀nà ní ìbá ti jẹ́ ojúlówó alùsùn náà ok kàtígórì ìyàn kejì tí ń pèmí sákìyèsí lórí ọ̀rọ̀ yìí òun náà ni ẹni tí ò fẹ́ kan mọ̀ nǹkan kan tí ò mọ̀ nǹkan kan ok mo ti mú àpẹẹrẹ àkọ́kọ́ wá lórí ẹni tí ò mọ̀ nǹkan kan tí ò lè dá tí ó kà kò lè dá tí ó tú bíbélì nìkan ló mọ̀ ọ̀rọ̀ tiẹ̀ ignore bákan náà ẹni tó mọ̀ nǹkan fẹ́fẹ́ àfáà ni àmọ́tọ́jọ́ ń bíbíà ọ̀rọ̀ tiẹ̀ náà ignore ṣẹwárí àwọn egun kẹta ó ní egun àwọn ọmọ ìyá wa tí wọ́n jẹ́ onísúnà tọ́lọ́ ń fún àwọn náà ní ìmọ̀ ẹ̀sìn táwọn náà jẹ́ olùpèpè sínú ẹ̀sìn ṣẹ́ra àwọn yẹn méjì ni wọ́n pín sí. Si lódodo ìmọ̀ lè lọ́dọ̀ wọn ṣùgbọ́n àkíyèsí wọn ó sì ó sì súnmọ́ kó jẹ́ òdòdó? àbúrò yìí máa à kíní yìí yìí bẹ́ẹ̀ ṣe túmọ̀ rẹ̀ yìí rọ̀tẹ́ lò yìí ó ṣeé ṣe kó jẹ́ òdodo ni wọ́n sọ. So. ṣùgbọ́n òun á pín sí méjì ànásíhù wàlẹ̀ hásídù ànásíhù wàlẹ̀ hásídù ìpè méjì tẹ́ pé sínú ẹni tó fẹ́ pè wá sákìyèsí tó jẹ́ olóòótọ́ ọ̀nú tó fi òótọ́ ọnú pè wá sákìyèsí tóun náà gbà wípé irú mistake tí ọmọ ìyá àwọn ṣe yìí òun náà lè ṣerú ẹ̀ nobody above mistake except Allah tóun náà gbà bẹ́ẹ̀ ẹ̀ rírú ẹni bẹ́ẹ̀ ọ̀nà tí ó gbà pé ọmọ ìyá ẹ̀ sákìyèsí a ah, advent at sent. a fi sincerity hàn ó máa fi sincerity hàn ó máa fi well manner ó máa fi hàn ẹ jẹ́ kí n fún yín lápẹẹrẹ kùránì tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí fẹ́ mọ̀ pé ó ti èmi ìsábà rántí déètì ni ó ẹ má bínú mi ìsábà rántí déètì lẹ́yìn déètì ọjọ́ ìbí mi ìlérò pé mo há déètì kankan sórí bọ̀tí tí mo mọ̀ ni pé kòránì ti wà ń ta ní ìsìn kìí sọ̀rọ̀ ọdún méje alright mo ti wá rí nínú àwọn ọmọ ìyá wa tí wọ́n ń kà tí wọ́n kà from pálí tó pálí ọ̀kan náà ọmọ ìyá wa ní Èkó àwọn typographical errors tó ṣẹlẹ̀ broda yìí ó take patience ó mú sùúrù tí wọ́n fẹ́ fún nǹkan ṣe ní kejì pé ó fẹ́ bà nǹkan jẹ́ ó sì kọ́ number one ibi báyìí àmì yìí ọ̀tọ̀ làmì tó yẹ kó wà níbẹ̀ number two a lè fẹ́ kọ́ ń bí ẹ ti kọ bí síbẹ̀ tàbí a kan ló yẹ kó wà níbẹ̀ á méjì lẹ́kọ̀ síbẹ̀ ìkẹta ìtumọ̀ tẹ́ ẹ fún àyà yìí àti ìtumọ̀ fún irú rẹ̀ níwájú mo fẹ́ kẹ́ ẹ rìvíw rẹ̀ kẹ́ ẹ gbé yẹ̀wò broda yìí sì kọ́ ó ń lọ bí seventy points he never came on here to say now eh, broda wa àbúrò ẹ̀ máa tọkọ alukurani yẹn. tó ẹnìkan lè kọ kùránì tó kọ ìtumọ̀ àlè kùránì yẹn jàre ọ̀sẹ̀ ní sẹ́ẹ̀kì gbogbo ẹ̀ jẹ́ seventy number one ń rè number two ń rè kó sì kà tán tí ọba wò wá bá ti ń sọ̀rọ̀ yìí èyí ń tẹ́ ẹ bá mọ̀ rí ẹ fún pé ṣe mistake àwọn mistake yẹn kọ́ lọ ṣe báyẹn kọ́ lọ tún ṣe bọ́dà yẹn ṣe báyẹn. He came to Ibadan ó sì fi lé mi lọ́wọ́ ó tún ní ustaz kọ́nà járe fẹ́ o iṣẹ́ tẹ̀ ń ṣe yìí o ọlọ́ọ̀jẹ̀ bá a ní inú ìgbésẹ̀ rẹ̀ yín o gẹ́gẹ́ bí àkíyèsí ti tèmi àwọn ibi tí mo lérò pé kẹtún bá ní yẹ̀wò èmi rí gẹ́gẹ́ bí àṣìṣe bóyá kì í tún wá ṣe àṣìṣe ok ẹ bá ní yẹ̀wò. The brother is ti presenter, ọ̀rọ̀ ẹ̀ one brother from Lagos State another brother from Lagos State he is a journalist he is a journalist he also studied language he also studied language mi ò lè tí ì gbé ìpè báyìí o mi ò létí ìgbé ìpè kankan báyìí ẹ jẹ́ kí n parí mo wà ní live program tọ́yẹ pé ní tí mò ń sọ lẹ́fẹ́ pè mí lé lórí màá fààyè béèrè sílẹ̀ náà bírọ́dà yìí kì í ṣe pé wọ́n jẹ́ àpá based on his knowledge of language of Yoruba language he observed some mistakes and he called me on phone Later, he came to Ibadan. Now, do you know one thing about this is that ẹni yìí nígbà tó dé wọ́n present case wọn. a sì jọ wò ó abala kan nù tí wọ́n mú wá ọkọ̀ dàjà sí wípé kì í ṣe mistake. Can you imagine? Never you think that what is wrong in your view is automatically wrong. Kìí sí gbogbo nǹkan tá a bá lérò pé wrong náà láti ìgbà ni ó sì wà já pé ní gbogbo ọ̀nà ó wrong náà ni no. Bí àti bọ́dà ìbá ti dọ̀rẹ́ nìyẹn. ok ẹlòmínà tó ṣe bẹ́ẹ̀ àwọn wọ̀nyí ni alimuslihun anasihun li ikhwatihim alimuslimin irú àwọn wọ̀nyí ni àwọn tí àwọn tí a mọ̀ pè ní alátúnṣe olóòtọ́ ọnú fún àwọn ọmọ ìyá wọn tán jẹ́ mùsùlùmí so ìpín kan nìyẹn nínú àwọn tagọjẹ alùsùnà tẹwádìí pín kejì <laughs> àwọn onípín kejì hum alhasada hum alhasada àwọn oníkèéta àwọn onílara àlefẹ́ irú ẹ̀kù àlefẹ́ irú ẹ̀kù àlefẹ́ irú ẹ̀kù o. àlefẹ́rú ẹ̀kú àti rí nínú àwọn onílára. táwọn náà bọ́ sórí social media wọ́n pèrè àwọn ní alùsùn náà dó wọn ọ̀pọ̀ o nǹkan péréte ni o mo ti ní majority àwọn àwọn antagonist iṣẹ́ yìí dẹ̀ o